ìlú wo ìlú wo fún gbogbo yorùbá òun ni ìkóríta wa òun lẹ́kọ̀ọ́ta wa ọlọ́run ò wá bá yí aráàwò jẹ́ ọ̀bá yí wọn jẹ́ ọlọ́run fún ọ lọ́ba ọlọ́run fún ọ lọ́ba tó sọ pé jẹ́bọ̀ ó tún wá fún ọ ní Sheikh Abdulbaki Muhammad tó bí àwọn ọmọ àfẹnubí àtàwọn ọmọ àfabẹ́bí tí ogun wọn yà àfà tí wọ́n sì tẹ̀lé ọlọ́run ló fún wa ní sẹ́kà bá kí màmá kí ló tọ́lọ́run fún kó mú ìlọrin kó fún kó gbé àṣẹ́kà bá kí lọ sí ìlọrin kọ́ wa mú bàbá Ádámà kó mú wá sí àbí kọ́dà àṣẹ́kà bá kí padà sí Agége kọ́ wa mú bàbá lágége kó mú wá sí gbogbo wọn ìka Islam ni wọn ṣùgbọ́n bí lẹ́dùkọ́tà afáàtò orí ọjẹ́ tó o bá gbà á bẹ́ẹ̀ mọ̀nàfíkì ni ọ́ ìyẹ̀ta ní wo bó o pè ní tàn ni tó bá tó wá pè ní pé sáàárín ni o tó máa bọ̀ wá wò àìsẹ̀gbẹ́ ìlú kankan mo lè sọ fún yín pé kò sí ìlú mùsùlùmí kan lẹ́lẹ̀ káàrò òjìrí mi tí àṣepọ̀ ti ń bẹ láàrin àwa mùsùlùmí níbi ọ̀rọ̀ security àtọlọ́pàá tírú ẹ̀ wà irú islamic security ta nílùú wòye tí ọlọ́pàá sì ń bá ṣe tó náà fẹ́ kọ̀ bá ṣe kò sí àpèjúwe rẹ̀ ní èdè kankan àfi ìjọba máa tẹ̀lé tẹ bá tó wá pèjúwe ẹ̀ àwa yìí náà láti wò la lọ dálẹ̀ ẹ gbà fún wò bẹ́ẹ̀ gbà fún ẹ bọ̀ ẹ̀yìn lè ṣe pé wọ́n ní wọ́n gbà fún wọn torí pé ọmọ òwò ní á ọlọ́wọ́n jẹ́rìí ẹ̀ ẹ gbà fún nítorí pé òun nìkan ló lè sẹ́dúkọ̀tà yín òun ló lè unite yín àdẹ́ta bá fẹ́ gbà fún Islam láwò tẹ́nìkan bá ń bẹ́ wò tó bá tako Islam àgbọ̀dọ̀ tẹ̀lé tá a bá tẹ̀lé ọba àbá ń tẹ̀lé àfa kan nílùú wo tó bá ti sọ àbó ṣe ń tó tako Islam ìrànwọ́ yẹn sẹ́gbẹ̀ kan ìlú wà nù tí wọ́n fi to àlìwọ́mà ni wà nù tí wọ́n fi to àlìwọ́mà kó sì má bàa dàrú ibi ọba kọjá ọ̀pọ̀ ni ọlọ́run mú mọ̀nàfíkì everybody lọ gbà pé masáàsì àkọ́kọ́ ìlú ìlú wa àǹdẹ ọba àkọ́kọ́ tí ó lè dìran ìlú ìní ọba àkọ́kọ́ tí wọ́n máa jẹ ọba tí wọ́n máa wé láwà ní ìlú ìlànà yáà ni ilé fọ́ǹbù tẹ̀fẹ́ bọ́ kí ó mẹ́ irú kí ó tẹ̀rí ẹ̀kẹ́ wọ kọwa nke wá ń kéwọ́ níbi kankan nínú àwọn àbíjá ìfẹ́ ọba àwo pe náà pe ni ní aláwùsá o pé awọn afaa tó rí rẹ. ẹ má bọ̀ ẹ́ kọ́ O rí wọn lọgba àgbà ma ni ààyè ìsìláàmù gangan ó náà ní ìlú alákọ̀ọ́kọ́ nílẹ̀ káàrọ̀ òjìrè tí wọ́n sọ fún ìjòyè pé o ò lè ṣe mítìn àti kó owó láàrin ìlú wo ni tí wọ́n la gbọ́dọ̀ gbà fún a sì ní ìdí ẹ̀ máa wo gbọ́dọ̀ tẹ́ pé ní ibi tí Islam bá wà tó bá ti ń rọwọ́ mú tápàlé bẹ́ẹ̀ tí mùsùlùmí lápàlé bẹ́ẹ̀ wọ́n gbà fún ìlú àkọ́kọ́ ni o ìgbà tí Usman bùnú fòdíò tó kírètì Sokoto àwọn ọgbà fún a sọ fáwọn èèyàn pé tí Sokoto bá ti kéde Sultan bá ti kéde láti Sokoto àgbà wẹ̀ ṣé ogun náà ti ọgbà fún Sokoto kódà arínú tó ṣáájú Sokoto òun náà ní Borno kì í ṣẹgbẹ́ Sokoto ṣé wọ́n sì jẹ́ ń bẹ̀ síbẹ̀síbẹ̀ gbà tó rí pé èyí dìde èyí dìde structure ló dìde ní Sokoto òun kàn sáàfà òun ṣe ṣe é wù lásán ní kéde o àfáàlà sẹ́ mú se ní bọ̀rùnú ẹjọ́ gbà fún sùlùtọ́ fúnra kò sí ọba náà ọba àkọ́kọ́ nùta ọmọ káàró òjíire tí ó kéde pé èmi ni sultan àbí emir of yorùbá land ẹrú òṣèbá kódà tí ọba tí lè bá sórí jìnnà kábí olúwe sórí jìnnà àbí ò serious àìsíríọ̀sì rẹ̀ kì í ṣe ṣẹgbẹ́ ẹni tí ò nípa ìbá ní ẹ̀ tí ó serious ni kí lẹ́yìn ní ká tó ń bèlè kó serious bí ọba ní serious ọ̀fẹ́ mú wà sí rí ọwọ́ lọ mú mágàjí àfáà wa àfáà tó lọ́n gbà fún àfáà tí ó ní kọ̀rọ̀ àfáà tó kúre àfáà tó lọ́mọ kéwó láwọn ọmọ kéwó tó yáre àwọn ọmọ kéwó tí wọ́n máa kọrin káàkiri àwọn ọmọ pé bẹ́ẹ̀ bá ti rí wọn ẹ́rì sẹ́ẹ̀rí ànábì olóòkọ́ mú pé wá ṣe wà ṣírì ó tún wá fẹ́ yan eléyìí tí lóye tẹ́lẹ̀ ilé ni national president of Jama'at Ansar wà lọ fẹ́ yan mufti wà ní èmi tí ní kí wá sí kíni o mufti ọlọ́run tọ́ sọ́nà ní kí sóò ní dá sí ọlọ́run ó ń tọ̀ ní pé ṣe báyìí tó ṣe báyìí pẹ̀lẹ́ sẹ́ni tọ́lọ́run yìí lò wallahu ya'lamu àìsú yẹ́jẹ̀ lórí sára ọlọ́run ibi ọba wù mí mo lè fi mẹ́sẹ̀jì mi sí ẹ má fẹ́ bínú kó bínú èèyàn bá jẹ́ mùsùlùmí òdodo bí mo ṣe ń wù ọgbọ́dọ̀ yí ọ ọgbọ́dọ̀ wù ọ ọgbọ́dọ̀ láìkẹ́ wàláhì tàláhì bíláhì kì í ṣe pé nítorí pé ajẹ́wò ṣùgbọ́n torí ìfẹ́ islam wọ́n bá ní ìta wíhun ọ̀fẹ́ àjẹ́ pé kì í ṣe islam ní bẹ́nu ẹ̀ ẹ̀tanú ọlọ́ọ̀bà fún ẹ̀tanú wọ́n tún gbọ́ kò sí ìlú kankan nílẹ̀ káàró òjèrè tó nírú dókítà tani tọ́jà àwọn dókítà alùsùn náà dàkàtì wọ́n tó tí ìtawó wọ́n lọ ní ẹ̀kọ́ akéwù Ìlọrin ọ̀kọ́ akéwù Sókótó ọ̀kọ́ akéwù àṣìkèwò lágége àwọn ọmọ agége ń bẹ lé ké Islahudeen lọ́wọ́lọ́wọ́ ẹ̀ tí wọ́n kúrò pé ẹjẹ́ lọ parí ẹ̀kọ́ mi níbi tí ti lé wọ́n mẹ́mẹ́ a sì máa mọ̀ kéwù ní ibá àlá ní pòfẹ́sọ̀ pòfẹ́sọ̀ kédèl àwàlá ní asráwù fàkíhù ní umma àwàlá ní ẹni ọkọ̀ ṣe sẹ̀ríà bàbá sheik abdulrasheed ìdàdí àtòlá olórí gbogbo sẹ̀ríà nàìjíríà ìwò pọ́nbẹ́lẹ́ ìsọmọ àdúgbò pọ́nbẹ́lẹ́ ìwò ní olórí olórí gbogbo ìjókòó sẹ̀ríà gbogbo nàìjíríà lórí haúsá ìgbò yóò bá ọmọ wo ni wọ́n pẹ́ kẹ̀kẹ́kẹ́ ọgbà fún wa ni àsọpá fẹ́ jẹ olórí ẹ̀ ó fún arówó tẹ́lẹ̀ ní àbágbà nǹkan lórí ẹ̀ a ní á ìpèpè là ń pèpè ẹjẹ́ unite àmọ́ bá ṣe unite nù ṣé kọmíṣánná lè yẹ mínísítà tẹ́ ẹ gbọ́ rí ṣé kánsílọ̀ lè yẹ chairman ṣọmọ primary ó lè yan principal secondary school bẹ́ẹ̀ náà ni sábà ní ìmáàmù yan mufti ní gbogbo àgbára ayé Islam ní gbogbo àgbára ayé Islam tó gbọ́ dáadáa kò sí ibi kankan tí ìmáàmù ti máa yan mufti àfi ilẹ̀ káàrọ̀ òjèrè kò sí ibi kankan ní gbogbo àgbára ayé gbogbo àgbá dé Ìlọrin gbogbo tí mùsùlùmí wà lágbàáyé tí ìmáàmù kan ti máa yan wàzírì kò sí àfi ilẹ̀ Yorùbá torí bẹ́ẹ̀ ṣe fọ́nú tó tẹ́ẹ̀fẹ́ sọ́kan. kẹ́yà jẹ́ sọ pé mufti markaz that is rubbish mufti eh, eh, eh, school wa wẹ́n èèyàn sì lè yàn wọ́n kí ni ó ṣe sẹ́yìnmọ̀ tó wọ́n mufti it's like bíbá aláṣọ wípé the minister of defence of Islam during grammar school wọ́n ti ṣègbè gbogbo nǹkan ní sádà ìbùsẹ̀ ẹ kóòtù mi lẹ́ni wíà gbogbo àgbáláyé mọ̀ sọ bẹ́ẹ̀ gbogbo àgbáláyé dé Ìlọrin mufti ti ń bẹ́ẹ̀ lọ́rin ọba lọ́yẹ wà á lọ́ba títí di tí gbogbo tí mùsùlùmí wà lágbàáyé ọba ìjọba ọba ìjọba ọba ìjọba bẹ́ẹ̀ mọ̀ bá rùn. kí máa mọ̀ ọ́ sọ pé òun yìí ìkọjá yìí nítorí pé àfẹ́ gbà fún ẹni tó yẹ ká gbà fún oyè ìjọba òun náà ni mufti ní tí màá mọ èèyàn ni bàbá àdínì of central mosque bàbá àdínì of mọ́sálásí olódodo bàbá àdínì bàbá àdínì lẹ̀ mọ́ èèyàn samaria àdínì suna àdínì ẹja àdínì olóńgbò àdínì gbogbo kẹtẹ yẹ ká máa yàn nù tọ́lá yìí gàgà wọ́n yẹ ẹ̀yìn náà ni ọba ló ń yẹ ẹ̀yìn náà ẹnìkan ní ah, gbogbo àwọn bóṣù fẹnu kò wọ́n wà yàn mufti ọba mélòó ní ń aṣọ òpònú ọba mélòó ló ní àyà tí olúwo ní aká ní ọyà kọ́ lọ bá àwọn amúlẹ̀ ìmáàmùlẹ̀ tẹ̀wà bá kò sí rọ́bì kọ̀ọ̀kan má báyìí kò sí rọ́bì kọ̀ọ̀kan má ti fọ́ àwọn tí wọ́n ní dá rọ́bì tọ̀ lẹ̀ àwọn ni wọ́n ṣe kí ni ni wọ́n yan mufti mufti mi òun náà tó dìde ní Ìbàdàn àwọn àdì mufti méjì fún rọ́bítọ̀ rọ́bítọ̀ ti lọ nípa àwọn sì mú ọkọ̀ rọ́bítọ̀ tó mú dé CAC wọ́n ní kò sí rẹ́gísítà wọ́n ẹ̀sà lọ rẹ́gísítà ó pọ̀ mi kí ló dé àníyàn yìí ti yàtọ̀ sí àgbà báànà tí wọ́n máa ń pè ẹ̀kan ní rọ́bítọ̀ rọ́bítọ̀ aláàkọ́ nínú ìtàn àwa àwo ládàálẹ̀ bàbá alẹ́ àmì lọ́dàálẹ̀ àmọ́ rọ́bítọ̀ almadarisu alhaliya ni àwọn ilé kéw lásán kò káwọn máa mọ̀ ìgbà tí bàbá Ádámù wá fẹ́ pèpè tiẹ̀ táwọn èèyàn sì kún lọ lọ́wọ́ adárọ́ bí tọ̀ tàwọn ìmáàmù lẹ̀ league of imam and alpha àwa àwòlá kọ́ dárọ́ bí tọ̀ lẹ̀ ó sì dìjà tí ìgbà a bá pa ìtẹ̀dé ibi tí ọ̀yà pàdé tí ó tù ó tù ṣùgbọ́n àti pàdé bẹ̀ ó dìjà láti gbà náà ni ẹ ti báwò já wọn ò fẹ́ kí wò ó wà láàyè a sì kéwú ká tó kéwú káàfà yóò tó kéwú kí wọ́n tó kọ́ sheik ádámàlì lórí ní kéwú láti ń kéwú o. sheik ádámù lórí sì rèé wọ́n lọ́ọ́ ṣe àrí àmọ́ wọ́n gbà wọ́n wọ́n fi padà wálé síbẹ̀ ọlọ́fọ́ àlùbáríkà sí wọn àmọ́ wa wọ́n kó àwọn ọmọ tí a lọ wọ́n lọ wọ́n lọ di dókítà wọ́n sì dé mọ́kànjá yìí yẹn mọ́jà pa ìtàn tí ó yẹ ká pa fún yín o in tí ṣe ká dàmà lè lórí tó bá wá wò á sọ fún yín tẹ́ bá kọjá yìí lórí pé bóun ni adéèdè ó ṣe dà àpọ́nlé táwọn fílẹ̀ ó ní pé ààyè yìí ààyè bàbá àlùbáríkà ni àmọ́ tí ọmọ kan bá dé wà lùkọ́yé náà lákùrù sí yìí jásàdán súnmọ́ àná ọfẹ́ di fìtìnà ti fa ààyè wọn ààyè ọmọ nǹkó àwọn àfi ààyè sáàyè ọmọ tí ń ta kótókótó tọ́fẹ́ bàṣẹ bàbá jẹ́ a ní dá ọ̀pọ̀ mọ́ a yọ ọ sọ́tọ̀ ni àwọn wèrè tó bá ní àwọn fẹ́ tẹ̀lé ọ kọ́ mà tẹ̀lé ọ káwo bẹ́ẹ̀ ṣe tẹ́ ẹ jẹ́ kankan mọ́ látòní lọ látòrí mímbà rí mo ti sọ bẹ́ẹ̀ tí èèyàn bá ti tako ibi tí ó yẹ kó tako kó gbà pé ọlọ́run tako òun náà tó o bá ti tako ibi tí ó yẹ kó o sì kéde kó o tako apáyín lè rìn a máa ṣe pé máa ṣe dárọ́ bítọ̀ lẹ́tọ̀ọ́ 1964 kọ́ra àbíkí náà dálẹ̀ bẹ́ẹ̀ ṣe dárọ́ bítọ̀ lọ́tò gbogbo Lagos state ọ̀tẹ̀lé yín wọ́n láwọn lè tẹ̀lé mọ́ríkàsì wọ́n láwọn lè tẹ̀lé bàbá Adamu Alilori bàbá wa Sheikh Abdulbaki lọ́lọ́ ọbẹ̀ wọn ni wọ́n fi wá síbẹ̀ wọ́n tó ti kú wọ́n láwọn lè rí yín bẹ́ẹ̀ káwọn máa ṣe ló jẹ́ pé ọ̀tọ̀ ní ibi tí gbogbo Lagos state ìmáàmù Lagos state lọ ibi táwa lọ ń bì láwọn amúftí ìwò bíi àwa amúfitì gbogbo ilẹ̀ yorùbá bí ibẹ̀ ni bàbá náà lọ bàbá ní ẹ sultani ni ẹ̀yin wá dá ọjọ́ tiyín lẹ̀ tí ni darí nínú islam kò sẹ́ni ó darí níta ẹ̀ lẹ́yìn mọ̀kọ́sẹ́ tí ọmọ kẹfìrí ara ìbáàdà rọmọdán ni pé di twenty nine rọmọdán ká máa wá ara àbáàdà rẹ̀ ni àyè dájọ́ bàbá àbá lásán Markaz tí bàbá wa ṣe káàgàmà lè lórí dálẹ̀ kò ní yé wà láàyè tó yẹ kó wà ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ débẹ̀ tẹ́ fẹ́ bàjẹ́ bí wọn ò bá rán yín pé kẹ́ wá bàjẹ́ ajẹ́pẹ́ ń jíṣẹ́ fáwọn tí wọ́n fẹ́ bàjẹ́ ìbálòye ẹ̀yin tẹ́ ń ta kòtòkòtò láti Markaz tó mèrò gan lẹ́kí aláàbò kí ó jù lọ ẹ̀ kí ó gan ìfù gan nu Markaz àbò kí ó jù lọ́wọ́ bẹ́ẹ̀ ibùkan nu ọmọ eh, sheikh adam ali lórí ẹni ó yẹ láàyè mẹ́mẹ́ ẹ tàfà gidi wà mẹ́ wọ́n ṣẹ̀tánú ẹ wá fẹ́ bàṣẹ bàbà jẹ́ ẹ lè rí ìbàjẹ́ àwa a lè jẹ́ kí ọ̀sán kan kókó ìyàjẹ ìyá rẹ̀ ọ̀sán nìkan lásìkò ni lásùn torí ẹ wa àmùsàmí bàbá yá wọ́n sọ tọba tọba ti ṣe ju wọ́n nìkan láàtà gbogbo ẹni tí ẹ fẹ́ máa sọ̀rọ̀ nípa mọ́ríkàsì ó ń wíkú wí mọ́ríkàsì òru wáyé bídọ̀ mọ́ríkàsì ó ní ẹ máa sọ̀rọ̀ sí ẹ máa fún lóṣì ẹ máa bu oyin sí ní kẹfún ẹ sì yẹ kó gbọ́ tọ́wọ́ ẹ kó gbọ́ kó lè mọ̀ pé òun yapa sí bàbá àwọn gan bàbá rẹ n tó wí lórí sáà níyàlè ìsìnlẹ̀

tó ẹfẹ́ bá ṣe bàbá ẹwọ ọdún tí bàbá Adam tó fi mọ ilé kéwú ẹwà dúró ọmọ tó ti jáde mẹ́ sẹfẹ́ bàjẹ́ ni tẹ́bí ọmọ bàbá Adam náà ló tún lọ lọ́nà sí Saudi Arabia lọ́nà kéwú tó tún áhá ìyàwó rẹ̀ tó sì fi rògbà rẹ̀ lẹ̀ ọ́ndà sí wọ́n ni bàbá Adam kò kí í ṣe mùkọ́lìfù alùsùnà ni bàbá Adam lè lórí nítorí kọ́ṣẹ́ra rẹ̀ lórí nù ẹ̀yin wá bú àwọn sàbíà náà bí kò ní dáa fún yín wọ́n dá sí pé fún gàgà ni àkọọ́lẹ̀ ń bẹ lórí pé kó wọ́n fún yín lépè kò nira gbá fún ọ láyéláyé yín ẹ má tún bú sáàbí àrẹ̀bí mà wọ́n bú àbú rira ẹ tẹ̀lé wàá tó wá sọ pàpàmbarì kan ní ìjẹta kọ́dà bí ibi òde ẹni kò tẹ̀tí jẹ́ kò sí jẹ́ sàbí kò sí jẹ́ sàbí ẹ̀yin dẹ̀dẹ̀rẹ̀ káwọn àmọ́ sọ kó tá máa sọ̀rọ̀ á ti sọ̀rọ̀ báyìí tá bá bí yín ẹ múrọ́dù wa mo hà láwo gbogbo ibi táwọn èèyàn wà ẹ fún arọ́dù ẹ lébẹ̀ sí jẹ́ ọ̀rọ̀ mùsùlùmí ilẹ̀ Yorùbá ti wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yin tẹ́ẹ̀sì jẹ́ ọwọ́ náà lẹ́yìn ń sọkúsọ tẹ́ẹ̀ ń sọ sọkúsọ ó ti tó bá gẹ́lẹ́ àmọ́ fún ilé sì tí tẹ́ fi wọlé ẹ sì wọlé tó dẹ̀ fẹ́ ba ọ̀rọ̀ ẹ̀sìn ẹ fẹ́ bàjẹ́ bí wọn ọ̀bá rẹ̀ yín iṣẹ́ tí ń rán lẹ̀ ń jẹ́ tí wọn ọ̀bá rẹ̀ yín pẹ́kẹ́ lọ rèé ba Islam jẹ́ lẹ̀ Yorùbá iṣẹ́ ẹni tí ń rán ká kówó fún tó ń pọ̀pù owó fún pé máa bàjẹ́ iṣẹ́ rẹ̀ lẹ̀ ń jẹ́ ẹ sì wò ẹ ti bẹ̀rẹ̀ sí wó látòlé lọ subhana rabbi